wọn pa aṣọ táwọn sọ yọ ọwọn tí èèyàn bá wá jẹ́ ìkà sẹ́yìn tí mo ń sọ rẹ̀ àǹtí mi tẹ́yìn náà lógo bíi Awólọ́wọ̀ sẹ́yìn mọ̀ pé aṣọ tí ẹ lọ fọ́kọ yìí nìsín àwọn olókè mi tẹ́lẹ̀ bá káàkiri ẹ jẹ́ kí n pe kàwọn pé mo ló ti dé tájọ mójú ajé kò ní sọ mi ò fẹ́ wàhálà ẹ ló kà mọ́ ibo ló ti dé báyìí a ti wà nínú kọ́ńpáǹdì yẹn èwo ni mi bọ̀ mi bọ̀ mi bọ̀ mi bọ̀ má fi àkókò mi ṣòfò mi ò fẹ́ wàhálà ẹ kó àjọ mojú ajé kò ní sọ má pẹ́ ọ̀yá ẹ jẹ́ ká tẹ̀síwájú á bá wa níbẹ̀ mo fẹ́ wo ibi tó gbé ọmọ bá àwa ilẹ̀kẹ̀ tó ń wò yìí kì í ṣe ilẹ̀kẹ̀ lásán ilẹ̀kẹ̀ oyè ìdílé wa ni. pẹ̀lẹ́ sà. ẹ máa kóra jẹ́ bí kẹ́. ẹ káàbọ̀ máa ń. ẹ káàbọ̀ ọ̀rọ̀ ajé o. yes ma yes ma ṣé aṣọ ọkùnrin lè fẹ́ ra ni àbáṣọ obìnrin. but méjèèjì la máa rà. <laughs> ẹ ṣẹ̀ṣẹ̀ ṣí ìbá yìí ni. bẹ́ẹ̀ni sà. Ah, ah wonderful. oh wo wo wo wonderful. Eh, thank you sir. Eh, eh, ṣé ká kọ́kọ́ dúró sígbà tó ká máa lọ sọ̀rọ̀ sà. gbogbo bẹ̀rẹ̀ abalẹ̀ but mi láti mi fẹ́ fojú kí kàmọ́dé òun ni last born wa nínú family yìí wàhálà ẹ̀ pọ̀ mo fẹ́ kó dé kó wá confirm iṣẹ́ ìyanu tí mi kẹ̀dẹ̀ rí yìí kẹ́. ẹ ṣe gàdà. òótọ́ ni wọ́n sọ agbọ́dọ̀ ní sùúrù fún mr kàmá. agbọ́dọ̀ ní sùúrù. ìrẹ́ máa fẹ́yàwó abọ́t òun láti tẹ̀lé condition tó máa fọ́lù ẹ̀ ní. ẹ kì í gbé jà ẹ fún ẹ ṣe àkàtúntò mr tèmi máa ṣe máa tèmi máa lè jókòó báyìí ṣá. ẹ jẹ́ ká rìn ẹ jẹ́ ká rìn ẹ jẹ́ ká rìn ẹ jẹ́ ká rìn ká rìn ká wo gbogbo ọ̀dọ́ àtòlè. ìjẹ́ ká fojú lóúnjẹ ká wo gbogbo òkú kan nínú stọ̀. nínú ìlú yìí náà. bẹ́ẹ̀ni sá. Canada ni mo ti fojú kan ọ̀rọ̀ aṣọ irú nǹkan báyìí gbẹ̀yìn. rí lìtà. Dadi, ẹ ṣe jẹ́ kí àkọ́kọ́ mu ṣẹ́ni bá ṣe máa ṣe lélẹ̀ mi ò mọ̀ bóyá aṣọ ìgbéyàwó lè fẹ́ mú bóyá aṣọ àwọn ọmọ olókùn bóyá aṣọ ìṣílé àbí aṣọ mẹ́tẹ̀ ìyàwó lè fẹ́ ṣe. ìyàwó la fẹ́ ṣe ọmọ wa rèé àwọn ọmọ wa rèé eléyìí gangan lọmọ bá a là á àmọ́ òun fẹ́ wálé bá a là láti wá mú mú ọmọ oh, adẹ láti fojú kan gbogbo nǹkan tí ẹbí fẹ́ ẹ because wardrobe yẹn ó láti ó láti láwọn nǹkan tó láti wà fẹ́. kò problem sir kò sí problem sir <laughs> ẹ ẹ ẹ jẹ́ ká ṣe báyìí nítorí pé fìlà ọkọ àti bàtà ọkọ ló máa ń ṣe atọ́nà débi gbogbo tíyàwó bá fẹ́ wọ̀. ọmọ ìtúmẹ̀tò èyí túmẹ̀tò. bẹ́ẹ̀ni so ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi fìlà ọkọ then ìyàwó. mi fẹ́ kí ọ̀nà ìbínú ọ̀nì ọ̀nì ọ̀nì màá ok ọ̀nì à ok ok ẹ má bínú wọn ẹ ṣe kí àgbẹ̀ láti orí ọ̀nì. ok sà ṣé ká bẹ̀rẹ̀ láti orí dáadáa àbúkà kò ní láti orí tẹ́lẹ̀ ẹ mọ́mì báwo lẹ ṣe fẹ́ ṣáṣọ òkè ni àbí damask àbí simple àbí classical àbí limited edition báwo lẹ ṣe fẹ́ sí nàbàtì something unique. ọmọ ìtumọ̀ ṣe owó ṣe ká gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan. classical lẹ fẹ́ àbí. ọmọbìnrin yìí ọpọlọ wà lórí ẹ̀ ẹ̀yin wo ohun tẹ bá rò pé ẹ máa fẹ́ láìpẹ́ níbẹ̀ yẹn táwa tó sọ ìdáfẹ́ jíì kílẹ̀ pé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ dókítà. yes yes doctor lẹ́ wò yẹn because gbogbo nǹkan tí ó prescribe gẹ́gẹ́ bí doctor tó ń sọ lẹ́ẹ̀kan yẹn àwọn nǹkan tí mi ò fẹ́ẹ̀ gbọ́ rí ni ìyẹn túmọ̀ yìí pé ọpọlọ wà lórí ẹ̀ àwọn tó owó yìí sí. wọ́n sick ìwọ fún wọn lóògùn tí n bá tún gbọ́ ní tì lẹ́nu yín tí bàálì tẹ sọ̀rọ̀ ẹ má jẹ̀bi níbí. ẹ má bínú sàn like this season tí wọ́n lè wọ́ọ́rù ilé tí wọ́n fi náà wá something something eh, similar. mi ti bínú. No, no, me vino You know. mo ti ọ̀rẹ́ dì bínú. ẹ jẹ́ kí n yàn pé ẹ ní wọ́n jíǹsì lọ́jọ́ ìyàwó àfi pẹ́pẹ́ fẹ́ ṣe pre party or after party tẹ bá fẹ́ ṣe pre party ẹ lè ṣe all jeans. owó máa sàt lára wa ní ìṣẹ́wọ́ pé bí a fẹ́ bọ́ sí wọ́sọ̀. ẹ̀sà ọjọ́ nǹkan ẹ̀yẹ nínú tábà dé òkè máa máa fi àwọn aṣọ kankan wọ̀nyí àwọn materials kan máa ma fi wọ̀nyí tó máa jẹ́ kó yẹ ní ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣẹ́rí níbí báyìí owó kékeré ni àmọ́ èyí ni adùn àdẹ́gbẹ̀ ṣe gbọ́. ẹ lè wọ jeans fún pay party. ṣẹ̀rí bẹ́ẹ̀ ti wà ókè báyìí <laughs> lọ́mọ yìí lọ́pọlọ. yes sir yes yes <laughs> sir. ọmọ yìí lọ́pọlọ. bí ẹ ṣe ń fojú inú wò yẹn kẹ́ tún máa fojú inú wò bí àbí méjì méjì ẹ máa wò bẹ́ẹ̀. ó dìgbà tí a bá mú aṣọ ìyàwó ká tó lè determine colours àti àwọn special order ló wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn ẹni tó wà kọ́lọ́fọ̀. olúwa ti lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣẹṣẹ ọmọ yìí <laughs> doctor ni <laughs> by profession. ó dùn wá rí gan. man di ẹ lóka bí sí. mo máa ní interest ní orí aṣọ yìí sílá ẹ̀ tún mí yẹn tí n bá là á mọ́ aṣọ yìí òun ni màá wọ̀ lọ síbi ọ̀dọ̀ eégún alápínì. a máa ṣe méjèèjì pọ̀ ní ìbí ọba ṣe é ṣe. ẹ máa rán sọ́lẹ̀ fún àwọn èèyàn. bẹ́ẹ̀ ni sà tí a bá rán sílẹ̀ báyìí tó bá bá yín mu ẹ lè máa mú lọ. of course sir of course sir you can take it sir. no no no no no no no èmi ni mo fẹ́ tẹ̀ kẹ̀kẹ́ ṣé ó pé méjì àbálẹ̀ rí méjì. ìyàwó síwájú ti alápínì. no no no àkọ́kọ́ ṣe ẹ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹ́rí aṣọ ẹ̀ ẹ̀rọ ẹ̀rọ dọ̀tí ṣẹ́rí bí aṣọ ẹ̀ ṣe dọ̀tí special order ni àkànmọ́ ọ̀ràn sílẹ̀ ni ẹyọ kan lè ló wà ṣùgbọ́n irú ìmíì wà but irú nǹkan tá a rán kalẹ̀ àwọn olóògbé bá mi. Are you serious? Ẹ àbọ̀ tóbi ju àbí mo pẹlẹbẹ ju owó aṣọ yìí lọ. Ọlọ́run fún yín ní bọ́dì ọlá díẹ̀ hmm. sí. So mo lè bá yín ràn mí. Ẹ ní bọ́dì ọlá sà ẹ̀yin ní bọ́dí ọlá lọ sí ọwọ́ òkè. má gbomi lẹ́nu ó fẹ́ wá fẹ́ ọmọ lọ́dọ̀ mi ni mo lè bí mo lè ó dàgbà fún ẹ lọ́mọ ẹ má ṣe bẹ́ẹ̀ dáadáa. kò pẹ́jù ní wa ìjọ forty five years padà bá ten ma fún fifty máa wọ́n bèrè ọkọ mi fún. what's the problem. ọkọ mi ní ẹsẹ̀ olówó orí mi má bínú má bínú. ẹsẹ̀ bá mi fi ọkọ yín o. she's forty five. just forty five years. Ah. kò ń ṣe ọmọkọ tó dàgbà àtàrí rẹ̀. ẹsà ẹsà ẹsà ẹsà. Eh. I'm the fourth person between the and nine. ẹ mọ ọ̀rá mi tọ́lọ́ rẹ̀ sọ́sẹ̀. ẹ sà ẹ sà ṣe rí irú forty five yẹn tó bá jẹ́ pé mi ni wọn ò tí ì tó lọ lọ ṣe sí lè bébì. ṣòtọ́ ṣòtọ́ ṣòtọ́ ti bá dẹ̀ sọ̀rọ̀ màmá ṣe pẹ̀lú pẹ̀lú ọpọlọ wà máa wúrọ̀ ní ọ̀tá. ẹ sà ṣòtì gbọ́. forty five kílẹ̀ yìí tún sọ yìí má dáa. no child abuse name ah. this woman is a baby forty five no no àwọn ọmọ ẹgbàá mi o. ó ní ọmọ àwọn forty five. ẹ mo ní pèmí lẹ́ni kan ẹ̀yin lẹ́ni karùn-ún ẹ ó fi hàn pé àǹtí ìdísẹ́ǹtì ni ọkùnrin mẹ́rin péré. ṣùgbọ́n oh god oh kí lè sọ ma. àti ó ṣì wà nílé àwọn òbí ẹ̀ forty five. ẹ tí ì etí yọ ẹ bíbí lọ́mí tí mari fẹ́jì sì ni mi bẹ ṣé wò mí. tótó tí bá ń sọ abúlé mi ò lọ́pọ̀lọ́ lórí. ẹ wọ bẹ́ẹ̀ sà ẹ wọ bẹ́ẹ̀ sà. ìwọ wọ ọ káwọ bóyá máa fìtẹ tí ò bá fìtẹ ìyá padà wọ. ẹ jọ lọ àǹtí ẹ pẹ̀lẹ́ ọmọ bébì lọmọ yín kò yẹ kẹ ṣe bẹ́ẹ̀ yẹn. ọmọ ìkéré yìí náà fẹ́ o five ẹ̀. ọtí lẹ́yìn tó ń sọ yìí báyìí at forty five ẹ sọ pé kó má tí màá rí jẹ́ kó darúgbó sílẹ̀ ni. dáàdì sọ pé tọmọ àwọn bá pé fifty àwọn awọ́kọ fún wọn. ṣíjà gbọ́ mi yé. ẹ dáàdì ní tí ọmọ àwọn bá pé ìtumọ̀ ẹni pé forty five yẹn infant ni ó sì mú yan. yẹ́sìkẹ́ yẹ́sìkẹ́ ọmọ tó mélòó ni. mo ti rò pé mo rẹ́ni tó máa gbèjà mi ni mi mọ̀ pé ìgan. kí lẹ fẹ́ kí n ṣe mọ́ mi. ṣé mo jẹ́ kí máa ìbáyé mi jẹ? pé. no no no ìmọ̀ àwọn ọmọ aṣọ ní ìbá ọ̀rẹ́ tà. mọ́mí ẹ ò bíbà forty five ló ti pọ̀ jù wọ́n bá fifty dájú àwọn nǹkan ṣe sí. yẹ́sìkẹ́ fifty yẹn ogo ló dáa ìgbà yẹn ló máa fi gold wá tọrọ ẹ̀ lọ́wọ́ mi golden jubilee náà pè é. àwọn èèyàn ti máa ń lo gold dancing. magic yes go máa padà fílẹ̀ fún yín láti. àìrọ̀ ah, ọgbọ́ for big party. ọmọ má jẹ́ ọmọ mi òkúrú ṣẹ́ṣígbọ́ ẹ máa fẹ́ kan yín fúnra yín. òrékelẹ́wà mi golden jubilee ni màá fi ẹ fọkọ ẹyin lè bá wa get gold ṣẹba lè bá wa get gold why not ṣe èmi nìyẹn ìgbà àbọ̀ kẹ̀mí lówó màá bínú ra gold at fifty sir fifty ṣe ẹ rò pé fifty yẹn náà kéré sir ṣe o kéré àbí. fifty years òótọ́ dẹ̀ ní o ẹgbẹ́ wọn tó bíi seventy eighty wọn tó lọ lé ọkọ. o tán ah, owó tó bá kó wálé pọ̀ mm. wọ́n á lè kó listing listing tó bá lọ ní forty wá kó forty million wá tó bá lọ ní fifty wá kó fifty tó bá lọ ní eighty yẹ mi pé eighty jẹ́ kó lọ ní eighty ah, what is ah, there ìwé jẹ́ kó lọ ní eighty náà. láì ṣe ṣe bí hundred owó yẹn lè pọ̀. ta lélẹ̀ yìí. àná yìí nìyẹn sà. bàjírè. bẹ́ẹ̀ni sà. wáò. ẹ jẹ́ kí n fún yín ní caps. wá wá wá wá wá o. sẹ́ni kí mo bọ́ ọmọ yín mu sà. mi ò tí mọ̀ mi ò tí mọ̀. ẹ sà ẹ̀yin lè wọ́n kẹ́ bá fi no máa fún yín ní bàtà ń sìn á ẹ̀jẹ̀ bá yín wá sí pàṣẹ máa fáìn o. ẹ bá mi bá mi. àwọn ah, ẹ̀ka mọ̀ ẹ̀ka mọ̀ kí ló dé kí ló ṣe ìwé má ti dé o. ẹ̀rẹ́ rẹ̀ ẹ̀ka ni wọ́n ti máa gbà lọ látàárọ̀. tí mo gbà lọ látàárọ̀ mo ti káwọn tó pọ̀lẹ̀ bẹ̀rẹ̀ kọ́tà ẹ̀kọ́ yẹn wà láṣọ yẹn wà bíbẹ̀ aṣọ olówó ẹ̀dá kan ọkọ̀ yàwó dáńgbò lọ́kọ̀ sínú ọkọ̀ yàwó. ọ̀dà kàwé ni mo fi yìí ọ̀dà tó lè rọ mọ́ ni ni mo kí yín. ẹ má bínú sí àwọ̀ fún yẹn fúnra yín lẹ̀ wọ̀. fúnra mi mo wọ̀ mo rà bí bí mo ti rà á sẹ́yìn. Ah! onígbèsè nígbà tí wọn bá ìjẹ́ ti dé sí sára sọ tí wọn ò pa sọ fáwọn sọ yọ ọ̀wọ̀n tí èèyàn bá wá jẹ́ ìkà sẹ́yìn tí mo sọ dé àǹtí mi tẹ́yìn náà ló gòbí Awólọ́wọ̀ ṣé ẹ mọ̀ pé aṣọ tí ẹ lọ fọkọ yín nìsín ẹ̀wọ̀n náà tẹ̀lé tẹ́lẹ̀ bá káàkiri ẹ má yìn ilé ìfẹ́ yẹn tọrọ ẹ wo ẹ̀hún ẹ bọ́ ẹ bọ́ ẹ fún lásán. ẹsà ẹsà ẹ ti. àní ẹ má dé ẹ má dé ẹ má dé sáà polówó ọjà yín ẹ má dé kò sówó ẹ wò mo ti sọ ní asọ́wọ́ mi. kàmọ́ èmi náà ti faraya àmọ́ mo sọ pé mi ò ní conclude until tó bá dé. náà ó àwọn farabalẹ̀ torí àwọn aṣọ wọn bí báyìí àti ìmọ̀ price but according to price rẹ̀ lọ gbogbo tó yẹ wo bí kan. ẹ wọ Ọlọ́run nígbà tí ń jẹ o Ọlọ́run nígbà tí ń jẹ ẹ kò tẹ wọlé ẹ ẹsẹ ẹyin ẹ sì dènà sà tẹ tó sọ̀rọ̀ mọ ẹyin ẹ dènà sà ẹ tiẹ̀ ó dàn ẹ wọ nǹkan tí wọ́n fẹ́ wọ̀ ẹ tiẹ̀ kókó wò tẹ bá wà tí ò bá dẹ̀ wá da. ẹlẹ́ni ò ní ọ̀dọ́ owó rẹ̀ wọ́n. ebi mo fẹ́ sọ owó Mr. Kamau ẹ má ṣe àkàmọ́ ẹni sùn mo dé mo dé mo dé bá ṣe ní ìṣẹ́jọ pé ìrìnà ìfẹ́ gbowó ni mo dé o yẹ̀wọ́ ọ̀ya jẹ́ kí wọ́n dé jẹ́ kí wọ́n dé bàbá ẹ̀ ló sọ̀rọ̀ lọ́wọ́ yẹn jẹ́ kí wọ́n dé wọn lọjà yín wọn ẹ wò aṣọ ọkùnrin sáṣọ ọkùnrin nìkan la fẹẹ fi ṣèyàwó aláàrà ẹ wò bàtà ọkùnrin gbogbo ẹ rí sáwọn sọ ọkùnrin sáwọ̀. ó kẹ́ ká kọ́ṣọ̀ kan lọ́wọ́ ẹ níbi tí o lọ yẹ ṣó o jọ eléyìí. níbi tí o lọ yẹ ṣó aṣọ jọ eléyìí. èrè ló ni wọ́n pè é gbèsè. mo gbà ẹ́ gbọ́ àní èlò ni wọ́n pè aṣọ yìí níbi tí o lọ yẹ. òsì tọkàn mi ibẹ̀ láti lọ́ra aṣọ wọn wọn láti dé fìlà. mr kamu ṣe é ẹ mọ̀ èèyàn lóòótọ́ abẹ́rẹ́ sà ẹ fà sà bẹ́ẹ̀ni wọn lè lè wá láti ilé ìtẹ mọ dáhùn gbèsè. bí gbogbo ẹ ṣe wà yìí àtòkè àti ìsàlẹ̀ kò fifteen thousand lọ. wow ah! can you see. wọ́n gbọ́ pọ̀ sọ́pọ̀ ni mọ̀ pọ̀. ẹ ní sùúrù. ó lọ́kọ̀ bí ọkọ̀ márùn-ún ni èmi náà máa ní márùn. dájú àti kó máa yẹ dájú. àǹtí dájú àǹtí sùúrù àǹtí five thousand mo ní o márùn ní sìkò. ẹ ó dàn ṣe rí tẹ bá fún mi ní five thousand màá fún yín ní receipt ẹ máa san díẹ̀ díẹ̀ díẹ̀ a bá mi àṣebi sílẹ̀ gbé lójú àpò owó sí ìgbàjọ díẹ̀ lè lámọ̀ sán lámọ̀ sán ni délé délé délé délé délé ah! àwọn èèyàn ti sọ owó nù ẹ dákun tó máa fẹ́ rà lọ́la ẹ̀ bó òun ṣe. tẹ bá ti pe Instagram tẹ bá ti dé Instagram ẹ pe nọ́mbà wa or Facebook wa fẹ́ pe nọ́mbà wa. ẹ kí ló kọ Facebook àti Instagram ti. Lizzy Anjorin ni. Lizzy Anjorin ni Facebook Instagram. Instagram Lizzy Anjorin original Facebook Lizzy Anjorin. ẹ ẹ sí TikTok ni. àwọn TikTok Lizzy Anjorin sọ yòyò. Ah! ẹ wò ó gbogbo ayé ọmọ ẹ wà wá. aná mi ń lọ ẹni sùn. ẹ sàn kó ẹ ó dàn sà ṣe rí màá fi ṣe nǹkan fún yín ṣe mọ̀ pé fún ṣe rí gbogbo nǹkan tó máa clear pípì sí yìí gbogbo ẹ̀ ah! ní máa. ní ìsìlẹ̀ mọ̀ á sọ ayé èyí o ẹ sọ láti jẹ ẹ wò kántí yóò bless ọkọ ìyàwó mo ní mo ní mo lọ́mọ ẹ lọ́mọ ẹ tó fún wọn fúrílẹ̀ ah! ẹ wò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà ní. ẹ sà ẹ fẹ́yàwó kejì. Hmm, létí kù létí kù ó ti kún bàjẹ́ àmì ọlọ́run. Ah! ẹwẹ́ ìpàdé tọ́nà tí wọ́n yìí lágbára lọ́sàn-án gẹ̀gẹ̀ tó bá dalẹ̀ ńkọ́ ah, yóò mọ̀ ṣe kí ni ah. congratulations mo kí ẹ kú oríire nígbà tí kàmọ́ ti lè fọwọ́ sí wípé ibi tó mú àwa ó unique kò sọ̀rọ̀ bọ́ bẹ́ẹ̀ ẹ wọ́wọ́ Mr. Kamọ́ eh, kò sọ̀rọ̀ bọ́. lọ́pàá yìí kọ́lẹ̀ sàn ó sì kí n gbálápò kí n lọ sí ìlú. ó máa sọ gbogbo owó báyìí èmi náà máa kọ́ méjìlá eh. ó dẹ̀ máa fún mi wọn lọ mú wa wá síbí. bí mo ṣe wà gbogbo ayé ó mọ̀ pé Lizzy Anjorin ń ta aṣọ àwọn aṣọ tí òun tí ò gbòòyàn lápá ni o tí èrò tún sọ díẹ̀ díẹ̀ bàtà àsìkò aṣọ àsìkò bàtà ọkùnrin àtàṣọ ọkùnrin ẹ jẹ́ ìjẹ́ káyọ̀ pé mò ń ta ọjà lọ́wọ́lọ́wọ́ o bí Lizzy Anjorin wọ́n ní ó wà ní Instagram ó wà ní TikTok ó tún wà ní facebook ọmọ Mo ṣàti ra click báyìí lásán mo rí amórí oríṣiríṣi lóko náà Ha, láì bu owó tí ó wọ̀n ọlọ́run ti fowó rẹ̀ ṣòfò àwọn ìjọjú ẹ mẹ́ta fáwọn ọmọ àwọn tí ń rìn kiri ẹni tí ọba ti ní ṣọ́ọ̀bù ẹ mẹ́ta san díẹ̀ díẹ̀ fún un tó bá gbàtẹ́ ìgbàgbọ́ ló kú tọ́nu ni o tó lè lè sọ wípé sanwó eh, olóòṣèlú. ẹ wo bíbá bàbá mi àwa ò jáde kò sẹ́ni tó lè jà wá lólè ṣẹlẹ̀ tó bá ń ṣe san díẹ̀ díẹ̀ tó bá gbé owó wa lọ a fà wọ́n fọ́ lọ́hùn. ẹ ẹ bẹ́ẹ̀ ṣe wẹ̀mẹ̀ mi sábà nù èmi ni tọ́jú pé sanwó olóòṣèlú bẹ̀rẹ̀ kí n fẹ̀kẹ̀ sí ibi sí lè dúró kò sí nǹkan tó fẹ́ kàn mí o ìtì ẹ̀fẹ̀ mọ́ rárá pàápàá mi eh. èmi ni pé kán rà kán sanwó ah! ah! gbogbo ayé kó tó máa pẹ́ nípa. ẹ jẹ́ ká lọ síbi ọ̀dọ̀ àwọn ọkùnrin mi ní kwẹ́sà kan fún ẹ ká tó máa lọ. ṣojú ni ọgbọ́n wo ni ẹ dá because kó má dàbí báyìí rèé bóyá ẹ lè ṣe analysis yẹn fún wa fún ara yín. ẹ jẹ́ ká débi ọgbọ́n wo ni. ẹ jẹ́ ká débi section tó wù. ok ok ẹ ní kwẹ́sà fún ìtàbá débẹ̀. mo ń bọ̀ sá ẹ jẹ́ ká mọ̀ para. ẹ jọ ẹ ẹ jáde bóyá kí mi sàkàmójú dé wa. kámọ́ tọ́jú kó márùn-ún bí. káwé sọ́ra yín o àkọ́bí ọmọ àkọ́bí ẹni ní irọ́ ẹni irọ́ mi nìyẹn mi lè fi sílẹ̀. ṣé pé káwọn àwọn jókòó sí ibi káwọn jókòó sí wa. ẹ lè pa ṣọ̀kọ̀ wọn lára. ṣé ọmọ tó bébí rẹ̀ yìí. orí ìwé nítorí kọ́ra ẹni tó gbọ̀ láwìn ó yí òkè tó rìn kó tó rẹ́lẹ̀ tó fẹ́ mú ọ̀rẹ́ àbí kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ́rìn bí ẹni fẹ́ẹ́ sẹ̀rìn lẹ́sìn àbí má wùlẹ̀ yémi lè kọ́nà ẹ̀ta jà lọ ọ̀tọ̀ àríbi táwọn ọ̀ padà ọ̀bọ̀ ó padà ó padà ọ̀bọ̀. ìyá ò sí ẹ̀ lè dúró kó má sọ̀rọ̀. náà ó yọ di bíi titi ẹ̀ náà. wọ́n ní mẹ́rin ní ẹ̀sà ẹ̀sà àbí ok ẹ̀yin máa dúró ok ẹ̀sà section àwọn obìnrin lábẹ́ yìí. irọ́ ni o. irọ́ ni o. Eh. Ah, ah section obìnrin rẹ̀ kí ló ṣẹlẹ̀. Eh? inside life a sọ̀rọ̀ ẹ̀jọ̀ sí wọn ń kó ní odidi odidi bíi ni. Eh, eh, torí mo tún rí i pé wọn ló ga alábẹ́ kí ni lọ yìí. kàmọ́ kàmọ́ à ń láti yí list wa padà akọ ìró àti bùbá twenty fọmọ wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀. twenty five ló gbọ́dọ̀ gbà. mo ní mo fẹ́ di ni mo fẹ́ di kó. bẹ́ẹ̀ bá ẹ bá dúró lónìí náà wọ́n fẹ́ fi kún ni. ẹ jọ madam ẹ bá ẹ sẹ́ǹta aṣọ àwọn òkú.